نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم يا أنايك ame kaara nyanwu ya to ini ekuhajin anaike anyi ewureba inu ho rajab abirami era 1438 anaikun tumori sallallahu alaihi wasallam am hijira hor maka na medina da sar hoy bo yana ke anyi he na eno ho hinta era e tara na 17 wani shabe onobe tawjihatul islamiyya li islah al fard wal mujtama onobe oyiboro da jeze islam ye oyiti moiten ye odikonkun ya ate e Jamaa. ana ka muhammad ibn jamil zainu ọchara daike ede kala ina na dire ma ona be salatul eidain fil musalla oyi kusali eidi ini ahana ke aya ko ana be pandara dika aifane ana ka oyina ne ona kwa na na we mashru'iyatil udhiyya fil eid oyinya ana ka anya ni sharia oyim gusufa yani oyim mileya ini eidi toka wala na nifa ban qala rasulullah sallallahu alaihi wasallam an to muriya ka muriya min wala dare mu ha ka inna awwala ma nabda'u bihi fi yawmina hadha an nusalli isi papa anaika isi nyima ene ekwe yani ekwe ono be annu salla ono be kaya kusalan summa narji'u fananha awele mono de baninihi ya ala kusalono de na jo isukpe eidi isukpana ika aw ekuyece da na jobe dak faman fa'ala dhalik ona amani me ana ike oho usukpan awele mono na kusali eidi ọlọ́nà fakọ̀d asọ́ba sunnatina ọ̀rọ̀ àjèrè sunna yàní sunna tó mọ̀rí sọ́ọ́lọ́ alẹ́ sálàm. dọ́kẹ́ wàmán nahara kọ́bla salat ọ̀nà tọ́lọ́ náà nàbẹ̀ anáyíká ọ̀ọ́jì sọ́pánà ọbẹ̀ tọ́bẹ̀ dídáwà kó sálà yàní ẹkú yẹ jì yíyọ sẹ́ni ẹ̀yìn mẹ́nikẹ́lẹ́ dọ́wọ́ ní huwa lahamu.

حديث حديث متفق عليه ثانيا نتو مولى صلى الله عليه وسلم إن حديث هو أنا سوكا أنيو كا أزميليا إكوي أيدي وقال صلى الله عليه وسلم أنتم مولى كا مولى من ولا دار موها أكيا أيها الناس ما هون ذا إن على كل بيت أدهيا أنيو يا بليه يعني ليكون كنيا أسوأ أن نيو كتا أنيو وكا ene usa ekuhi eidi asiri ihe a dọma ihe ọwụrụ ihe kwomori ọwụrụ ane ne nyukata ka ene usopa ekwe ihe nọ den eleba wọ dabe na owo hete dọka adisa na rọwa hụ ahmad imam muhammad adisa adisa na nọwa arba ate alelena dọka rahim uh, uh, imam hafiz ibn hajar o uh, kare ni nan ina fatul bari dɔk thalitha no go to qala sallallahu alaihi wasallam antu mori umura min wala dare mo haya okay o ka ke man kana lahu sa'a ora rasulullah no be lahu sa'a ana ko mo subhanahu wa ta'ala o ganizane o mori o mize e kahiya walam yudaha dana weka ozonon o milea yani o nyukada kono milea o milea akafala yakrobanna musallana ozono aso kagore ahana ke ya kusala dake rawahu ibnu maja wal hakim wa sahahu albani fil jami hadithun ibnu maja atimamu hakim ono dawen dota sihan ni imam nasruddin albani rahimahullah alayh dota sihan sahih eh, sahih al jami lamama eesha ke ọzọ kata ekuhi eche yani ọwụsụkwa ama ebe wajibia ebe bawe ka ọzọ leba me ama wanye nyukata dunya me nfa wa aula ọnụ ọnụ nyọ idafu ìrẹsán náà sọ̀rọ̀ ọ̀nà ìsọ̀látò lẹ́sẹ̀ kọ́ ọ̀ẹ́ kò sálà ìsálà náà ké a sì forí ìjórí nabi ọ̀kẹ́ ọ̀rọ̀ jẹ́ nàbí sọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam o to he ila musalla nangun ahana ke absala ana ko ni pandara yastasqa da fi orihin fadaa oke onto mori sallallahu alaihi wasallam o badua wastasqa dana bika adua nan tesis adua yisi shirika Muhammad wa ta'ala ubinyata daga summa staqbala al-qibla aw lamma mara badua dɔw sɛbɛ bɛ ke kibla ni a hana ke a bɛ ka da kusala ana bɛ ka ba fa salla rakatɛn da kusale raka yɛ ba wa kalla barida ahu a rɛn do jishan wa ja ala yamin ala shimal dɔ se eyi wɔre dɔ sɔ to yi wɔhan yana mɛ baaru da yi ka da jishan dure ke irema ɔkɔ wa kɔbi din dɔ zume ka eyi wɔre ayi ka ɔnɔ kuya eyi donc wayajuzu ala da taqdimu salat ala du'a ka oda mebin adu'a nan kana oda mebin ino pandala hana ka salan dai ka esala oda be ko dan ala du'a o le bonora ko sala to te benyi madua badua donc hadith nan imam buhari rawahu buhari imam buhari man dawe saniyan rawahu ana ko rasul wa an anas ibn malik ado ne bana zana wazi malik radiyallahu anhu umuri ina anna umar ibn khattab ka umar ana wazi khattab kana idza qahatu iji ori ya ma dana ori ya zo etora o yani isupa e yesu o aisana akistas abbas umar ibn khattab abbas ibn abdul dai ka ono shu ahon ban ka فقال لك اللهم يومله إن كنا نتوصل إليك بالنبيك أوكي إيبي أوزي يعني يبدو أويشي زبان ومو سبحانه وتعالى ليلي النبي fataskina eji ya manu shi ọdọ ndị nitu anibi sallallahu alaihi wasallam ka nebi yere nyo ori ọrọ azọ isi n'ara yesu da nebi sallallahu alaihi wasallam dọ baduwa ndo mọsọ na ọtaala kọmọlù lórí fataskina ewo mo subhanahu wa ta'ala do zolhi wa innama natawassalu ilayka bi ammi nabiyyika sallallahu alaihi wasallam ay yeshu abinu bawo yeshu zebinu bawo rere onyara di ani biao faskina agwabo ewo mo subhanahu wa ta'ala nabo inyonon orijonon nawo do wase okay fa yakun daga ka fayaskun domin subhanahu wa ta'ala ijen na man ba de abbas ibn abdul muttalib do ko ete do baduan domin subhanahu wa ta'ala ko moli na ba wa zori yi ori ha wa na ka e yaru yin domin subhanahu wa ta'ala do ko go be aduan na anaike abbas ibn abdul muttalib e ne ne tuwa ko badoba domin subhanahu wa ta'ala do mi kinyo ti eta wa rawahu buhari hadith imam buhari da ben توك هذا حديث أصنع بحديث دليل أنا يقول صدق ألا تلسك أن المسلمين مسلمين أول أكم وليان كانوا يتوصلون بالرسول أن يشوفون أنهم سبحانه وتعالى أنتو في حال حياته أنهم من يكون تمولي صلى الله عليه وسلم أو سيارة أني أن نوازي أو أني أن كان يسامع دون تمولي مولي صلى الله عليه وسلم أو مولي na ohun tó mori náà wáyé mori àwòkáyé ọ̀dùnáwọ́ ọbal ọman se hunan katanan azuma ki melele onyenle imratu sauda ene tonto mori sallallahu alaihi wasallam ka okodu papara azan watakashaf de achanara hun tonto mori sallallahu alaihi wasallam doka in shite sabarti walakil janna o le wedu nyusuru aljanna do bawo wa in da autullaha dimi subhanahu wa ta'ala an yu ka umuri ono subhanahu wa ta'ala o ha huna unkata onon ya ndonye nonon ka ona yusuru agudo aljanna ban amma inni atakashafu ona o achana ho fadullaha li hiyo mo subhanahu wa ta'ala hiyo mkae asacha mleho ijo mania fada allah fada rasulullah sallallahu laha tonton mori sallallahu alaihi wasallam do badua asabi en roja allah anhu marda e eh, mani tonton mori sallallahu alaihi wasallam ko badua en inu mona ko tonton mori sallallahu alaihi wasallam o sehe yatlubuna du'a minhu e eh, shiya hono wan adua linuzulil matar agobe do mo sona wa ta'ala do chuya te orihi falamma intakala ila rafiqil ala onto mori sallallahu alaihi wasallam o mele jisi nangune ahana ka oneba yani ole jiti nangdo mol sona wa ta'ala lam yatlubu minhu du'a en ne wele nangu ni kuton to moli sala ala sala den ne shi kai on to moli mani me on to moli yo moli on to moli en wa be me gbadu en do moli mka e won nota bal talabu min al abas okay ne shi hono abas amu nabi sallallahu ala wasallam on yala dan ni bi wa huwa hayyun en mo no refe ye فقام العباس يدعو الله لهم دي عباس بن عبد المطلب دوك ويتا داهي أمو سبحانه وتعالى داهي وكمولي يعني أوليهاو أني من يتوكاي أني سي إسانان يعني إنيو رو أني ريني نوا دوازوهيوا أو كنتم صلى الله عليه وسلم enu munafe ne he umo sona wa ala odu kata anyo ini eh, oimi tawassul oyi gina gero umo sona wa ala bi du'a isalihin lele oyi badua ni no boda nai kai azokumo kuma even ala nai ka azoiza even deni tuaka mani sonon mani badua ye me

nan wa hekwere ura hewa sai nan so were azo kumo kumi wa ke ne badua because adua non ebe na me ko mukoro yani o hi omori ke ene hi omori aben and o hi omori no ya hi omori omori did not request anything from them kai don over that dua non wa bedo manmen so ano me an ni bene mori maya ba wa ono me dure ka ne bi sala salatu wassalam wada ka kure ka odo to hodo ki jesus bi so ko ko bi sa ye he si ka ozo su do badua ndo mo wa ta'ala na wa hodo non ko ese ozo gwe do badua ndo mo wa ta'ala e na wa amo mela abene o mela ndo mo wa وهكذا نبينا محمد صلى الله عليه وسلم أبو من النبي محمد صلى الله عليه وسلم أنا دولي كسابي أنا أنتم مولي صلى الله عليه وسلم دوك خير الناس قرني أنا نيوي ذا هنا ذا أنا بلا غنا كمليون من ثم الذين يلونه أول منو إلى غنا وانا ثم الذين يلونه أتنايكوا وانا لساسن ana dure ki bidi ana akwa majin dure ke azanye anu me eku e ku bonto mori bụ e ku bi mori ya ni sanu kwesi ka konto mori opara hu a he nyonto mori opara hu do don wata ni bara onto mori do do do ka ya to le ku kwete yani sai nan bi bida eda me ana ka e wa kullu bid'atin dalala abela ben ben ben boyi wa ben wa kullu dalalatin fi nar da boyi uda kin raya wallahi sabiyan radiyallahu anhum warda in yuntu muri sallallahu alaihi wasallam hunan en sire yuntu muri sallallahu alaihi wasallam hunan ana ben bere sire because eh eh were asabiyan enu men ni islam ba man nyukata ummono sebere da da daruwo umma be se da ekonomi aya na ni shortcut wallahi e eh, ya ni asabi ni roja allah anhu warda e eh, ya ni sha anu mun da nyen ne sine tun tun mai sala ala sala ilmi habab alla tastaghfir lana we shogo wa alla tadu lana we badua dan tun mun sala ala sala da so wa kada so shortcut ka se badua ko muri o wa ka hiri ya ne muri ya nyangu ma ma da eh, wa badua an tun mun sala ala bana ka wa ka azana ka bi da o jaunu do wa be da chete su de ne wango fa yote bel minshar da manu so da se tere swanne da haweba da si ko mana ti ko menyu so awe awen da si jon wori da si tura hu ne eto kwenne yani o yo wo me na ka a wo me wa o re ba za wa hu na dinenne amado ka wa ko lakin lakum tastajilun ama wa hinne wallahi ire no no mo na wa taala o ba zete E polo na ka otori sopa do hori sona ila hadramaut hori eh ahana sona na e hadramaut enyi se ihe nwana ko mos mona wa taala wazibu ala gona mi ate okata polo agobe atame anaike e onyi tagowa ile oi pesa ndo mos mona wa taala muri okaka wa past friend body but ozoba bolo kumu kumu ko badua on on is known ozori su ile yota نعم سبحانه وتعالى لك أدعوني أستجب لكم همنني كما وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داء إذا دعان إجولي يوسم كما قلت لمي وهيان أرنا هذا إجولي أما condition الناس مولى سبحانه وتعالى الناس يما دوكا يما سبحانه وتعالى the condition is فليؤمنوا بي وليستجيبوا لي kakai azenere doyem azenere understanding ma'ana la ilaha illallah also ni refuse to understanding yani la ilaha illallah ladaihi shurut oni shurut yani kalimatu la ilaha illallah ladaiha shurut only condition na kai in one of the condition is knowledge ama knowledge no re kai ada ko edu ehun anu wajin wa ko do ba dikeu eh do kono do yani ono bi de o mi ma bi de ai kawo ana nya azi nya ke uda kusala nduru kai bo bana sala to bele kan wa kisala na aikon fatiha alhamdu lillahi rabbil alamin arrahmani arrahim sahana me lure ke asana na den me mulki falyuminu bi ka ka den dole dem wal yastajibu li den ne reba wum ba muri aka mani me mani me abe ne tuli ahina taba akomuri kam hijabe ka heye ne nyɛ ŋun hijab ɛtɔ sɔŋ o la a mɛ nyɛ ŋun de si pɛta hɔ dɛ dɛ ana zaya mɛmɛ pɛta hɔ na mɛmɛ bɛ. naam lɔki ihzaru almurur ama min nusɔli yaani sele ŋɔn ɛni ɔye rusa o bi jɔda naa ke a kusala kɔla rasulilahi sɔɔla alayhi salam ɔn tó mɔlu mɔlu mɛ ŋɔlɔ dɔle mɔ ha ɔki lɔw yaala mu maru bɛyi na yadɛ yel musɔli maada alehi ɔkɔ naa ka a parahu o bi jɔda naa ke a kusala ɔɔyɛ isa naa ka ɔɔ ina ni nakɔbi hini bɛ lakana an yakifa arba'ina khairan lahu aka doje for 40 days so doje 40 ebeba khairan ononyo idayohun lahu min an yamurru baina dai inika oruse para huwa be jona ke akusala qala abu nadir abu nadir okay la adri ma qala arba'ina yawman ba ka ku hebeban aw shahran aw hebeba aw sanatan aw la hebeba that is 40 days 40 months or 40 years me all of us are yani is doubting about that so hadith anan okay waja fi riwaya ibn huzaima yani don even riwaya ibn huzaima wa ta talik okay 40 harifan wasahu ibn hajar yani for 40 years and aki harifa that is autumn yani oh oh oha nam for example yani okay oha which means ila ila obanon Okay. روى بخاري إمام بخاري أدى وسيبة باسم المر بين يدي المصلي الجزء الأول يعني إبي أنايكا أو إن أو إن أو نوري يعني إبي أنايكا سو نايكي أبلا أو جاز نايكا أكسلا يعني إبي بابا نايكا هو نوكنا أصبن أوكي هذا حديث يدل أو كاولي حديثنا يدل أفضل كاي على أن المرور بين يدي المصلى ok oyi palahu obi jo na ke aku sala fi mahali dihi ini ahana ka onye nwu ka, that is odono no iruna palahu an ah, ona sibeka te ibano tuza oka fihi ismun wa wa'id odono anye be danye oya anaika a mokatita ne yon ولو عرف هذا المر ما عليه من الاسم اوكي اونا يكو palahu obi jo na aku sala oye sona ka la waqafa arba'ina sana oyan raje for 40 years walau marra ba'ida min makani sujudihi aka oronon oruse dai ka wapalahu ahana ika onu zihuni izonya unasibika nebi odo odo akusala na odo akusala ile maido do wapalahu awe dile nan yani igbano nyangu betile nan okay la shay'in alayhi ayni sana ika oza hasbu mafhumul hadith alladhi yanusu ala makan wada a yadai musalla inda sujudi ok agobe ya si mit isiru ya mit ya si teban ya si mokareyan yani oyi anaika oye huni hadisa anaika ye o shobe ka ahanaika odana kusala asibeka asoda juzi ewa hono para hu tak wala al musalli anyo na ikon ra kusala an yadda o sitro ta mamahu ka o manu se a sitro yani o man oguba o manu shoto o bijan hatta yantabihu almar agobe do wono ka ya na ke parahu fa yahzaru almurur amamahu agodo sele won hone o yiru sa o bijan ana ikon muri o iza sala ahadukum ila shay'in yasturuhu minan nas ana ka wal yol nyaaw na ku sala ini sana ini ma sala non anyi sana ko gugu bayo yan ya nan sana na ka e sana tok jana abo na para u ju na ka ku sala na ko fa iza ahadan

yini riwaya ni loka fa ina shaytanu ma ahu qarin au shaytanu ma naya pe ana ka ona wa fo wa kona men mutabaqa alayh dak wa hadha al hadith as sahih asana wa hadith ana ka je alladhi rawahu buhari ana ka imam buhari o da be wallabi yuhadhiru al murul bayna yaday al musalla ana ka a kono ye kirada wa o ayru sa o jo ana ka a ko sala yashminu o ko o ko al masjid al haram inu mallazi ka ba wa ya wa masjid ar rasul abe masalacin tun mori sallallahu alaihi wasallam le umumihi agobe oye ba be ana ka ire e non oba be wali anna rasul hina qala hadha al hadith aw kuntum mori sallallahu alaihi wasallam inu munafika hadith an qala fi makkah boka makkan aw medina al ki medina wa dalilu ala dhalik ma yali okay urbile non non sana ke abane sana so kanere non me non sana abane donc awalan on ifa pan zakarahu buhari imam buhari ọ si hadisa na nire ine eh, juzi awal inuwen yani eh, mujalla di papa page 129 ok babu babu anaika ọbẹ yaruddu man marra bayna yadayhi oyi baile ma ọnaika ọrụsị ọbị di ọrụ naika sọla oyi tụọ ọbara ma oyi sọzọ ka ọrụ nọ ọbara ma wazada ibn umar ibn umar rajallahu anhu yani abdullahi ibn umar don that one al marru bayna yadayhi fi tashahhud okay aw oh, that okay marru bayna yadayhi odo parahu aw jan fi tashahhud on may on ma mi tashahhud wa fil kaaba da kene kaaba ne wa qala doka in abba ana bi ka oyi illa an tuqatilu fa qatalahu yaw pejazi pejazi qala hafiz fil fatih di hafiz ibnu hajar al-asqalani dɔkɔ wa tahsisul kaaba ɔyi jɔɔti anayika ibnu umar ɔ jɔɔti alkaaba bi zikiri ino ima ita mai ɔkifalai li alla yatahayyal agoba asɔsɔ na ba zika ye annahu yuktafar biha almurur ka aazɛ yani kaabi kaaba bayon ka ɔlɔparahu likɔnihi mahalu eh, muzahima ago hɔbi anayika ɔhana. وقد وصل الآثار المذكور أقرأ إنبي أنا كي أدوان وهو رد ابن عمر للمار وإذ زابل ما أنا كبلا ابن عمر أو زابل ما أنا كبلا هو بجان بذكر كعبة دم ميت ما كعبا فيه أوكا إنن فيه شيخ بخاري أوكي إن أي مانكا أنا كا بذكر كعبة فيه شيخ بخاري أنا شيخ بخاري أنا مان ميت في كتاب inuwan asalat yani ilanon shehu buhari ono malai motaman yani ini ilai sala li abi nu'aym ani abi nu'aym ana chere sasana sozo ka ola ku sala dora sasa tobe din ola ku kona pelahu e ho pono la sa dobe jawo zozo no bale ma o kono itwawo aba aba na gadagadan yani ana ko yin si sawa le monura se satwa de ama we satwa de dana ko wa sala na we satwa de o le ko na para hu ama ba hana ka iba o ne tuawe enyi le ko le ko sala wa sala le mai so o da na do le so wa we de na to wa du we se gidi e o na ko le ko me ni ma le se o da jo di na no le so na ngwa so jo le jo di na no le do ka ko o do jo do ja wa pe be gidi eh eh wo pe a ho isi bekete onu wa si bekete wo zo jo di zo especially ana ka wala sho isa tobe de ana ka don non ko ina ba isa no de is kono jina ka ne woro isa no david amal hadis awele hadis alladhi rawahu abu daud fi sunanihi ana ke imam abu daud da ba ni sunanan fa huwa sahih okay fa gairu sahih okay jasara li wujud al fi abuke anya bana na ka ozaye wa hadha nasuhu أصنع بأمو حديثنا أكي حدثنا أحمد بن حنبل يعني أحمد بن حنبل وكي سنة سفيان بن عيينة دان لد هنو سفيان نبذو عيينة حدثني كثير بن كثير أو كام كثير أنا وزي كثير ابن مطلب أنا وجاء مطلب ابن أبي وداء أنا وجاء أزي أبي وزاء أنا وزي أبي وداء عن بعد أهله hono pa ina ne idan an jaddi hono madan no banya na horo annabi sallallahu alaihi wasallam ko la nabi yusalli mimma yali babu bani eh, saham okay annabi akusala inni uzi ana ka oguri uzi bani saham ne kaba والناس يمرون بين يديه دلن دي فله وجنن وليس بينهما سترة إذن سينا كنين أجوبا قال سفيان سفيان لك ليس بينه وبين الكعبة سترة أين ينا كنون الكعبة أجوبا قال سفيان دي سفيان لك كان ابن جريج أخبرنا عنه ابن جريج ومن شنو ببا هنوان قال أخبرنا كثير أنا بلوك كثير ومن دو هنوا أدان قال فسألته دمي حسين فقال ليس من أبي سمعته أوكي ابن ودم ميا ولكن من بعد أهلي أن جدي إنه فا إنه وضع أني هدام موا هنوا أدام بانين that is efa na ni hidana no elele ba no ina ni hidan ko da ba ma jarhu wa tadil yo qala hafiz bil fatih di hafiz ibn hajar asqalani da ka ini fatu bari da ka hadithan ma'lul on yam kata ago wa da ba sai muhujan da ke waja fil buhari aw bani buhari babu sutratu bi makka wa gairuha ko ba ini o istamuguba in makka ta hanawa na ka ewan da ke adohon abi juhayfa qala kharaja rasulullah sallallahu alaihi wasallam antu muli sallallahu alaihi wasallam o to habil hajira inni odo fasalla bi butha doku sala ahana he butha bi makka yani inat makka az-zuhr doku sala zuhr wal asr doku sala asr rak'atayn da ka wa ko raka'a beba wa nasaba baina yadayhi antu muli sallallahu alaihi wasallam do mani hiyaje to bi janin al anzata yani oha ono doki asa ala rasihi hadida ono be okute anai ka eleswan anyi enyuse anahi ohawa doki wa halasa yani ilanu mankuwan ya se kaya kwago awe kaye inna almurul fi makani sujud almusalli haram oyiruse ahanai ka ona akusala onyanguna sibe ka haram awe fihi ismun wa wa'id anyi benan dalenyi okatete kaba so ya lola odawo me iza wada amama amamahu sotra anawika olonon osho tobe jan oguba anawika akusala do do si dosi moguba yanwana la danaba an okonyonya bin kana fil haram maka o manibin au fi gairi abahana banaika ewan lama taqaddam min al ahadithu sahiha agusana ka yala dawe de ni hadisa na ka ene jetele wa qad yajuzu lil muttar inda ziham shadid okanyangu zaya na ka e o inne enkata ya lolo lo sa izo ya kusala amma okunyo no nyangu zi pala ko ebu zono ani sono nya sono nya na man bana ni bana ne sa pada ki bana bora tola kai ona me o ko ma ne a ro because eh evenye oda evenye kai sono i ana be ka ola ina kata na de arhu sule inde kila wala haram ma itirar evenye sa ki sono ni haram ana be ka ola ina en kata ma bo so abe nkata na ka ewnye oh, ba o bu ka wato amma wee juzo no we wumenya nto he yani ya a za o ya wanya nguba wanya juzo no yanda ke ele asana banan nan ono asiyam wa ati aifana na ke o وكي قال الله تعالى أمولنا ننبع هناك يا أيها الذين آمنوا ما هنا نايكا أوردو يعني الذين صدقوا الله ورسوله نايكا نيكو هيدا إلى نايكا أوهن ومسونا وتعالى أتي أنتو مولي صلى الله عليه وسلم كتب عليكم الصيام ومسونا وتعالى أقلا ميتولا ونلسو الصيام أوي يعني أولا بابا بطولا ونلسو yani ake kataba bimana mafrudatun alaikum yani ọsọ ka ye isan non ọrọ a baba bo tora wẹrẹ so isan a ye kataba wẹni ere ki kataba ọbẹ ẹni qur'an ìjànyi dọ bi kataba kọwniya a mẹ ababo ẹni ẹhẹmẹ mẹya kọmanu ya amadani kataba ana yi ka ẹni seri ọwẹ ka ye wọ́n mọ ni wele katabatul kawniya umu subhanahu wa ta'ala oke kataba allahu la aglibanna anna wa rusuli ora ba babu ora ene ana ika ya bo me on ron pan victory o on ron pan re na bere an wala tajida wala tajida li sunnati llahi tabdila sunna umu subhanahu wa ta'ala e nyangu bara wele le ko umu subhanahu wa ta'ala o na ba ga ijanye o mori wen ri sai respite for some time den do mo sona wa taala do wala wa ona do mo sona wa taala da ka ka la ya goronnaka taqallubu alladhina kafaru fil bilad asore ibin leo asore re ka e ya e ma hekel e ya ke amisuna tana hura misuna wa do e banyi moto ya le marka la lu sunna le ya kunyi boss la ya goronnaka taqallubu alladhina kafaru fil bilad mo sona wa taala oyi jesi ani kahuri ne ene ye jesi lebe tesu de limousine jeep sai sai de ya wero navigator toyota corolla ono ewe oye ko oyi ro ele ma ero o kamri lee na ke na nyina na aisha na na ka anwa na woro ka wale na ọmọdé náà wọ́n sàálà yàlí ya rẹ̀ kò na ẹ̀yà lọ́sàn àmọ́ wa ọrụ yàgùn ọrụ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ka ẹ̀yìn mẹ́lẹ́ pẹ́ no na ọ̀dà tó ẹ̀lẹ́ náà ìrọ̀kọ́ ẹ̀ṣọ́ ni wọ́n yo àná yóò yọ ọkọ̀ mọ́tà nílé ìgbà wọn ọmọdé náà wọ́n sàálà ọkọ̀ àtúnṣe ẹ̀kọ́ wẹ̀ ni ni ihe banyabanyin ẹ̀nà nyẹ́ wútọ̀ banyabanyin ọmọdé náà wọ́n sàálà summa mawahum jahannam awre mono ya hoye ne ono ba wele jahannam obi salmiha dum dum wa taala ko da diri kana hoye banan non yani oyiro mo wa taala kataba alkauniya amma ele yawe kataba ash-shar'iyya mo dum wa taala oka kutiba alaykum as-siyam mo dum wa taala onora metola onra sonni as-siyam kama kutiba ala alladhina min qablikum domo subhanahu wa ta'ala asman kamela me sheria iya zana ka enne di bedo baben anu mala nabi Musa alayhi salatu wa salam ala nabi Isa alayhi salatu wa salam enne renya wa yana ke ne ba ana dole ke onto mori sallallahu alayhi salam o men na Medina dole ki yahudi en e abawe ekohe ekohe ashura

ahon mele babon domus mona wa taala doki la allakum tattakun ago nyangu yana na ka a nyangu wa domus mona wa taala yani saki salom awo mo wonon ama wele awara ay goleta ini roja be ya now it only remain one month yeah one month akoy na kana shaban then how are we prepared ime mele tinyan kai awon on ya ba ba oni yatoyi anawono le jaba ahore ba ba afuma nke na ma ba ana ka eba emesho ba ene ba wen ene ye chi teten ene ba wen ene ye chi jokan ene ba wen ene ya ka kene kenen then the essence of ramadan or the essence of our ramadan an yaj'alaka minal muttaqin agobodo me kawai na na ka anya wa humu subhanahu wa ta'ala wakala rasulullah sallallahu alaihi wasallam antu muri umuri mengwa dore ma dore umuri mengwa do moy haya okay asiyamu junna okay sana hawe oiba junna oguwawen yani somi no guwa wukoyato minan nar ono sana kai owa ha ho nera do me kai era ya so e dɔke hadisa mutaba kɔlɛ ɔke elam yafa ya ahe al muslim ɛwɔ onye ala minu komori anna sɔma ibadatan kawele sana ka ahi awɛ anna sɔma ibadatan awɛ ibada wɛn wala ho edu adida bi awɔi bɔnɔn dɔnyi aifani ana ka erikan ɔrɔrɔ mina ina ni yesu ka yasa hice yani ɔke awalan ɔni papa asawmu okawirawe yurihu jihazul hadu ọsụhọtụyọ enukọrọ naikai ene ya kwọrọ n'isọlọ n'ụwarị ya digestive system inawedure ka isenen edaba tuhoche were ebe economy recession ọ na-enan ọlọrụ ọrụ adịghị ọma na ha kene bilimere narị sabon ahụ ma atịsarị pọlọ dị tore hore ndure ka digestive system ha kwọrọ sọn enyi apapọn lata dọ ịsụ katarịọ ndure ka wahala ọrịa digestive system dọ ọba kwọrọ onye gwe mkpọtụ ji were ka ị na-awa ajị ndụ dabere kiri iri nne na atọ hụọ onye ndure ka ọrụ ọrụ anyị zara ọrụ na ịka ya ama na ị na-aweda ahịa na aba ahụ sawa asọwa ame seme agụ kiri ihe ele ma bede tụ hụọ

e kwori saporo doke awawele mono kidaje system atuho wal ma'idatu wal e, ma'idatu aweli reka min anae amaliha dure kono reka won abisa sa abu me wono ka wa hara hio anyi le ko banyo non don ba dan ka awo me ko nje nde pisa e wota ala ma because enyo no zo da ka wee jiri gaa ya agụba <laughs> enyere ha ama etinye ahụ n'okpuru abụ bọtụ ndị ramadan alhamdulilah nwale wala alise tume ndure ka ọnụ rere enwu ekwa eh, be ekwa eh, be sa bọtụ abị na gairu ramadan aba mmele alisa na-eji wele netwala kare yare wele ke na rịọ dụka agụba isan ebe ka wee alisa ma agụba albarki jama'a ụra sịrịọ albarki jama'a ụra sịrịọ yare lekan wasari kaka wasari da kaka wasari barki jama'a su ka tare wana wana joha rasha na na ya nere de no hawa do rasari barki jama'a yo na oke ina wa na ndure kai min ana ya maliha en okoro no man za na kai boda nya polon al mutawassil yani ano me za garem garem wale leson atonure molen do wale ma tetere tetere jodo to dure ri ba hiyo tetere tetere ori ba do rere abenye ana awo ma after not at uh, o'clock eje ana aso ten 10 o'clock mara ale resa no me ka ano ile ken ko ko ina na akworo this day a hesale tumi na oru kwete doke wa yuzibul fadallat oke dure ah, ka inawe anyi sori ana ka walaare ẹyin bọdi oyin danda ẹ ọ na ten ka ana ka de cha ka chire na adiposti ina adiposti ju e jawo ramadan o tudure kai oro oro ai do here ọrụ ro no oro oro enye na eje ndure kai e no ro ireke no mara re to na se se inu ezi na eje o weta wo o mere sa ma ma ni ramadan dure ke abene e cha ha e poro ze dure kai wan ju perepe oye kon so koron enu koron ramadan me aweka abana ma ne bɛtɔ ne bɔda wɔ ne dan dɔ wa kɔrɔ wa ha wɔyɔ kɔwé ɔljisim dɔw mi ka yɛ ɔkyɛ ŋɔ wɔre mɔnyu kata bɛbɛ wɛrɛ mɔrɔrɔ especially under ɛnɛ ma exercise mɔrɔrɔ do wa kɔ ɛta hɔra ha de ehiwe sɛmɛ wɔra ari ɛnɛ anyi ɛnɛ mɛhɛ ɔra asɔrɔ ta ɔna lure ka ɔnyɛ n'enyi dɔ yɛ atu de n'ɛfɛ. sibiya tita ya saba na sibiya na na iskon na shahura na na banyo na ngwe hido sibiya so na ri sibiya ida na na ayo ba no ine hinda ayo bo kala ida hi no ruwe wa sibiya na na wa ai ka wona iwe iskon ba ruwe ya o eh mo en se me ka da ni bele kwete se anyo no nyo me se kwete ya me do wa me omwana wala kɔsi sani ɔtun ɛpɛ ɔkɔ ɛsɛ esu na sɔ ɔba yɛ ɛpɔsɛ bi dɔba sani ɔtɔ dule ka yi ana lɛ lɛ ɔkɔ ale enyo ị mara isi eme ọnọ medure ka ọrụ ọrụ a ọ ọkwụsị ya ịṅụ ụmụ ọrụ ọrụ ahụ na amasị sara ekpe abalị mana sịta ahụ kasọgwa dakata ya nwoke n'ọkọ ọba kwụsara ọrụ ọrụ a ya abi n'ehiri ya lele mala si mala aswara mi ọrụ

dɔke wahuwa mufidu aidan lil amrod kasiran oke ɔyɛmɔnɔ waa bawe ɔ maifani ukwɔrɔrɔ ɔna lure kaye ramadan na kaye ɔkyɛnwɔ ni dan do wa eko hɛ ɛni ramadan dure ke a bɛsɛn wa wara ahoro wɔtena wɛ kore kɛnɛ ɔyɛ ko wɛrɛ si ọ nye mbọ ihe anyị ụzọ ọrụ ọrụ naịka they don't even observe their system anyị sanya naịka ya azanye onye nwere ma ọrịa ọda ọda ma esenyi da azanye kwa ọbịa ọda ma da azanye kwa ọbịa da aza ma ya ihe mmanị ka na eson ya na ịnụ ramadan kata ọrụ

sɛd wɛ kuro sɔdi tɛ amma nyɛ na ka isige esi na lenu ɛma na na lenu dan and isige yɛ wɔn ma lesson and you are only burning your health alaafiya na yɛ nɔtɛ ŋa ɔno wa burn because wɔn ma na ihu siga ayaw daa ko wahala tuyɔ dan wɔn wɛrɛ mu na yɛ kehaw do wa alɛ yɛ wa ha dɔke saniyan ɔgɔhɔ wa asɔm awɛrɛ awɛ tahzibun linnas bɔrɛ pain dat is so loud apa. oye ko dome ke orna bawa dure ka o my panel ka onyibiri boro wata wid laha alal khair wan nizam o ki jora na dure ke ora ayewen alal khair o mu koro ida were ina we do this ka ono misadaka ina we do this kono ko qur'an ina we do this kono nizulin ina we do this kono moizlin ni so uh, we wana me ko yo dan isana hi o izaime wọn nizam ati dẹ hɔrɔ nyi arrangement yàrá yẹ ha wọ nyi to wẹrẹ ní uh, oh, eh, oh, ramadan náà ọnyẹ nà ọrọ ọrọ bẹnà ha dẹ bá mi sa etumu yẹn no mẹni alamẹni ayibirẹ sọlẹ ọkọ atsọdọ akwẹtẹ bọlọ akwẹtẹ nsọlọ ọrẹ ma họrọ alẹ kó wàá kọ wàá kudu ṣètọ nkàtọ kwẹtẹ àwọn ọdọ wà balẹ sàwọ akwẹtẹ dúró ká yìí ọ ẹ ha ni ọ nyi to yìí ní ramadan yàrá ọ nyi mọ náà sọ yìí ha. den misa iji oru woletu on oh, me ka ba na now dure ka e mona se Quran ah, mona se ma bisa sa ya bolo man yetu ya ni Ramadan we are so organized and arranged am after Ramadan ya dure ka ozore oza disorganize we kure ka mawo e onyamba na ku wadale tine ye hinu o mize amara Ramadan wa ke sori awo e ku kunyi time

ahiso ze hiso odo e eh, kumoru wosu odo bedo na rin wabi ne hido wa misano me doke owa me koye yeli oyi moira awele mono ati oyi arinji e hai wata'a do me kayale sasa wasabr do me kayale ni oyi sikambali no injo se ngudo inu ramadan we eleki sone ezewe yani ile no we anna me amago kawa inu ramadan ago kawa ba you not do it so go only ke Ramadan no agurete ya wa fully prepared it's not that got a preparation for Ramadan and then le roka igali only rice only eza onu hara hini you know preparation for Ramadan and I be sorry for Ramadan I have no preparation and preparation how do you arrange yourself yani last year Quran ya oka yani this year no wala plan kai seven shortcomings of last year umema me eh, eh, ahana iko ba mkata wan do wa do da yani ona ka e bo mu koropolon ini ramadan nana wale wele ze ma ibada tele yani sura mesebe mtinyo nure tinyi kaye aba no koro we we so wadu wato no ramadan abu koro wa wa me na bi drive awe ni wala drive no ila ya wa wa nya na wa ho ko nya nan uda ba te at least o e wodle man akamazo ni ya tamito he this is preparation for ramadan ebe sorry

usiwe nuru kwa sala kwa na wa hawa after 10 o'clock wala kusala do ile <laughs> kama iku ile chi ko so ba do so le naam yashuru sa'im aw kisalisan agwata yashuru sa'im bil musawwa baina ihwanihi sa'imin o ko na ka o ba o be anyi dia feeling o ko o e, ile ebe be na ka no na ko o ba we ama lu ka onyara mo no re ba we yani si we feel na we ro ka nka o mere ya wan abo me ya son fayasummu ma'ahum do bawale rowa wa yuftiru ma'ahum do nalinu rowa doke wa yuhsinu bi wahidatin ko nam wa yuhissu bi wahdati al-islamiyya ama don nyembe filan yuhissu yani anyi di fili nono anyi ezamono anyi ere na nwan kaye anyi asara anyi effect yani oyi ba bɛ oni okunri ba bɛ ini a bɛ nka ma bɔ yɛlɛ nana an sabi yɛn ba oyi ma bɔ yɛlɛ nana ini kuwait a ba ma bɔ yɛlɛ nana ini turkey a ba ka that togetherness that unity a nyɔ ini ilẹyawɛ dɔke wayuhisu biljoy fayiwasi ihwanihi alja'in walmuhtajin oni yɛn bɛ fili mi kɔn a nyɛ la nyɛ n'a ni. en no wono ma ko wa ramadan aka asawe dure ka e ne lee onwe so do me ka enere moiza ke ele na ka e onwa ko ini onyara no hobe ndi ewero ka nka na anyara ka ma ka is kono comfort any is kono merewe ngu anyi sore is kono na wa walmuhtajin atana ika o inam kata ana ika o ni de ona ike agwowo ona lule kai in ramadan o izi ya da fara ka na mi sadaka and because on what on re feel kai e, isunu si efe pass dake qala sallallahu alaihi wasallam rabbiyan ana to hun antum muli sallallahu alaihi wasallam okay man sama Ramadan ona abawo e ramadan imana wa ihtisaban lele oido wa gufira ma taqaddama min zambihi awa jv o ni sana kola su dawe de nebe yani wa ba ramadan e eh, ona oh, ka en eh, be na mu kola ken e ken su te si do en eh, la ba ido do muri ye chanto en on to muri on ka ye man so ma ramadan ona oh, ba ramadan imana ilo do ilo mo subhanahu wa ta'ala wa itisaban ato su te si hono ban aba jv o en akoya na ka de la mi ta ba ka le ini eh, hadisa sa saniyan man sama Ramadan aw na ba ramadan wa atbahu sita min shawal do sa do sa san aw hino nyin ho shawal kana kasiyamu dahar odono boya ona kai o bawo a birai agoke ukoroida bi ashri amsalha wa man ukoroida kunya boya asman ke o bawon aba ono ba ni ramadan wa tan san ba 10 do be 300 then wa wara ma be sita to shawal do tanzan ba chen do 60 wa ba be do almost three sixty. 360 anabe ilai e ko yana ka o ni rai salisan ogwota man Ramadan. kama ramadana imanan wa tisaban ona oh, akwa eten ramadan rere oido wa tisaban atoyustosi gobiro lahu ma taqaddama min zambihi aba jebe yo en sana ka ola asda we dene be dok wal muradu salat salana ka ido ono be tarawi ay ku sali tarawi ya no kwete ana were azawro oro ama no no ramadan tarawi ne na ko e unye ba ho kan ti tarawi na e ngure na kan we tarawi no wa ko an anya su tu no nan o ma ko aban ah, ah, ah, after suratul fatiha fa bi la rabbikum atukaziban allahu akbar

Uh, suratul gashiya suratul uh, eh, fajir and also kwan oh, so da ro ko mala ka wa we no sa ba ka me nwa ya sai ka ya bu me isi he wa ma ni he hu ni sala izo wa no do na ja akure ka doke wajibu ka fi ramadan sai sana ka abba be be tora re so ni ramadan doka ilam eh, ya ahil muslim ya e onya la minuko mori anna allah farada alaina sawm o wataala ọmawe ababotola ile so linabuduhu bihi agobedi ya heko umuzuna wataala na ebe exercise abi dakwa mekene walike yakunu sawmaka agobedo anyango be ka awaw makbulan adon wehi wa mufidan dɔma ifani famal mayali ɔkɔ ana wikɔ awalan oni papan hafizu ala salat yani hafizu ala salat seri salao. doke fakasiru min saimin ozororo anaika e abawe yahmaluna salat oka isalavene ni naitainan wahiya imadu din isalanon onowi otwadinin watarakaha min alkufur oina wadete daike akamawawen ama ubele dure kaye eza abawe amamak salat ọzọ amilie ya echisala otutu ama ọma kwụsala so ya na ọrụ ọrọ ọbawe do wee kwụsala awọnọ onwe kene ụdị nwa wee nye awọnọ ọnụ ndọke hafiz wala sala wee kawa ọma ifani makbulan wa mufidan àwọn ọzọ náà wọtaala ọdọ onwe ìdọ ọma ifani ẹwọn náà kọwa abada ẹwọn yẹn báyìí asaru siam yani effect ìsàmú awẹ anáyẹka yẹ wọ àbá na ahụ ní awẹ. dewe nyambale kai any changes in the activities wa wana ni ziada en ukoro izaime dɔki saniyan agohoba kun husnul ahlak ɔka jɛwa bɔrɔ na ikaye o nye bilo kumukumi ana nure kontu mori sallallahu alaihi wasallam oke nama bo isto le utami ma makari mala halak oke a komi ko ete kama ba zete yani makari mala halak ibila na ikaye ibilo kumukumi awe nasma ki imam buhari meshawani adabul mufradan دي نصر الباني رحمه الله عليه ده تسيح عن سلسلة أحاديث صحيحة دي أنتم مولي صلى الله عليه وسلم لك أكثر ما يدهل الناس الجنة تقوى الله وحسن الخلق إسانا بامكا إسانا بامكا زورور وهنا الجنة أنه بانوهيو مزمنا وتعالى أنا إكوانين وحسن الخلق أتي أهيمي بلوبورو ني بلوبورو أنا إكاية دوبو كم مولي ذاك أنا إكاية مولي ذاك so baba okay kun husnul ahlak yini arana biarana kai wani good character wahzar kufur okay duwa nuzerere akamau wasabu din ate oyi kwadini oyi mekene kene ni adini dan kire anu me ono be ezama adini ono ba me kai asala kunya ngudo adini nanu doki wasu il muamala ate oyi mukoro anaika oyi merira ba odibi osi mu amala ma na ibilo nuwa mehe da ibilo kuya we ibilo nuwa mehe da ibilo kata nwa dole kai abere na agoro da ka ah no dibi yo ah ah onya yo no dibi yo nje eze eze na kai e wuri o kuren ai kai ibilo izawa ya wa ta'ala akawasin kama ahsanallahu ilayka wa moiza ya da asma kuma subhanahu wa ta'ala on mera moiza ka we do mo me ka etore oyo oyi kale abe oyidire ni do mo subhanahu wa ta'ala da man me ona ka wa inta od ni'matallahi la tusuha wa zalika mo me ana ko mo subhanahu wa ta'ala on man me oyidire ni wanya zalika ana ndoke wa mi bila na ka e, e bilu boro obi da wala yusul ahlak asunyi bila na ka e, iblu dibiaben

so ya bar kawa ba wa dai ka inin kulo di na ko yire mu salisan okay la tatakallam kalamul bazit asu kare ire na ka iri di do ka ire ke pete pawo ka yo dan dak wala mazahan o da kare ya kawa misiyan fayudi usawmaka do ba me kai e awawo o to obu rawo dak eh, wasma qawluhu sallallahu alaihi wasallam wa oy ka ana kontu mulo mulo mo dole mo ha o ka kai in kana yawma sawmu ahadikum ana wika idza kana yawmu yasumu ahadukum ok idza kana yawma sawmu ahadukum o ka ana ka o be ko he ana ka sawmu ahadukum odunyo dunya on o bawe fala yarfus do kale ile ko ise o kale ile kene kene o shawa nada he a urugwa onon ha do wa ka da ka chawa wonye ono hidai wo ka chaba polo kenan okay ana bika fala yarfus yawmaizin eku yono fi bawan ele baka kene kene ole baka le na ka ire ile ko isobe wala yashab doli nu kene kenen fa in shatamahu ahadun ana bika ọ na kwa ho aw ko pali ya ko pebegidin ka yakul do kaka inni sa'im ntumul ko kaka inni sa'im so ma bawa inni sa'im ma bawa okay la yarfus la yafhash qawlan yani o wa ka la ila na ka ila ila ko sabin so wa bawa e sho kai ila na ba hun ri nwa we obira na ka e wa le e ko yo mal qiyama aya we hine ri ono don to mori sallallahu alaihi wasallam en abu masu kale no kaman kana yuminu billahi wal yawmil akhir ono ado we muli ata ko le ma falyakul khairan aw liyasmun orono o kale e abo moto falyasmut osilinuan koku ini ramadan oyi maani mɛ dɔbile na ika ɔnyu katahuna wɔn ini ramadan izis kaye wawa kale a ika ire kene kene awin dɔki rɔbi an ɔgɔhuna ɔnɔbi istaidu mina sɔm ko sai eh? dɔ wɔnɔn ɛ ok istafada mina sɔm ọkacha ipane hun awe peter kidohan in oyina awo tete oyi ihu hushiga lisababi sirtan wal qarha agobika oyi ihu shiga o meka ozonye stroke wal qarha dore kwosa chodan because we will where in now na da ko ariyo no which is acidic do meka esana ahi una venene anahi osa do anya

ok fatawaffar hatuka wa malika do me kai a o onyi kata ilafia o odem ijo wa ma na san because isene ma na ku ko twala anu mo na wa taala aka wala tulku bi aidikum ila tahluka asutu ba tulemu an wa ne sana kai o wa halaka yani azoro ro da kaka awere mana ma ne nya ya ewe zo usigado kai no ko mo ri usigado kai arwele kai sigonye bi onyu lada dẽn wẽr mũn morion man ka yaoka a sõsʋka tao tɩ rẽ wãoone ne sãna y ka ye a waas kʋ halakaa ka wala anfusakum inna allaha kana bikum rahima aso wa ngwaune au ko mo bona wa taala yone anaya federal government federal ministry of health donc it to die young federal ministry of health has warned that tobacco smoking is dangerous to the health soka akụkọ ahụ kwa bịa ya dịsị bada hoyominun na nakwa ya e kaka e ibe anyara ụhọ na ka na enyara ụhọ na mmanụ e ka ọrụ na mmanụ ka ọrụ na ọla ke na ọrịa na ebe arụhọ bụ enyara ụhọ na aka isigo ihu ọnyị bịa ọnyụ lada ene ma mfọ ma ya aka ya nwere ya bụ gụwe ọ isi sisi gwe nụ nyụkata na ọkụwa ma nna awọ tete dọmeki alafe ya ọdenwu ọ babile mụ n'odo siri gwa wee ka mmụọ ọrụ ọrụ sada ne ezu ne wusi ga sada ne ya zaka wa 100 100 naira da ka kwa da nyake ama wele ne hwa rotmas benson sai sabe ijenye one ma se kene e ya hwa 50 naira and wa malu we so se me wa do bale ni hire mi wa bale ha anu ma domani bon an wa na nene wa ọdụ odo wa bon oriwa oyego so ekehe ahụ ma na bon an na nọ na ahụ chiga were wa dune tuka ye adabo no tetu ahụ adabo ya na ka pass ri ri nyi yani bon wata o me kucha ndi chume ka di chume ka na ele kure me lai kono wata no na ko baro chume ka yanwa ne ye were ka no tire ameka ona ma le tu awo kenela ola and you are burning your wealth but wa hono ne ya lafiya da wa wealth no do sele wedu ha de ele ho ye ono sebe anaika o baba botola re so ene awe okay la tusrifu fi ta'am hina al-iftar asumene mehi ene sole inu manaika wasinalin fatudi un oh, fa ida to som eh, do me kae ai fanana we me yo ai ni kae o me kilafi o vao do le buhure wo doke watusiu ila sihatuka do me kae wuli ko dibi lafi a do le kae azo o da me bawe do le sa bo ni shanduli ba so to ihun

ina we ana woro ka ibada ibada nyoma ko ibada za ko le dure kai e, agoke a ina we a ko ko ko sali isha chine jama da sabri to diwe ne hunasan kai o bi ja e, ku isha chine jama ama ko kala hun na we na isha ya wala sha hore tai sore oye ko ono dure ke economy recession náà máa ń zàmà because sọ́rọ̀ ní àlè is too much. dure ka ọ̀rọ̀ ọ̀dà pọ̀ akọ ẹ̀ta ọ̀ ìṣọ̀rẹ̀ àjìndọ́k introduction ọ̀rẹ́ dúpọ̀ èrò kà yẹ́ láṣà náà fọ̀ náà. onye ko daba nyara nyara mɛ ŋwɛ nana yi ka ɔnye ahɛ ɛdɔ nyalo nare ɔnye ahɛ tana nare.

akụkọ ihe ọbọ ọrịa ọnwụ mekọ anyị sọba dọdụ ha lapịa onye dama ya dịrị salọ n'obi dị akwụ dọba nkata ya mekọ wee kwụwa anyanwụ ụkọ ana lure ke ala ni mi weko o kunya mi ani ni ani sujudi dure ka ala ma do na kwata do ka ijo no kwa no gwukwo doke sadisan ogwo hinon la tadhhabu ila sinma wa لئلا نشاهد ما يفسد الأهلاك وينفع مع الصيام أوكي أصور باونا أتنون باودوسو أن السينما أودوسو أن التلفزيون agobe asina dibe ni sana ikaye ma yufsidu al-ahlak ọba du ibiraha anyi wuka wallahi umoro ro ni mana se watch television especially ebe anyị fim anaghị ka islamic film ha bidara ka wacha ọtọ dọwa wọcha ni mmụọ ọrụ ọrụ dọda ọrụ in the name of kavana news eme news sebe na ka ịda nke nigeria nwata nigeria nwata onye news ọnụ mmadụ ada anya dọka ọ masị pepa ọka wee ri pepi nigeria ọka ele ha nọ na chere tọọ abi tribune tribune nọ ke n'ọbịda ịda na aba na wọ ile chọọwen so ile ha n'ọrịa abụọ ọnụ ke n'ọbịda ịda ịnịrị n'ekọwen the woman na wọ wee mana news dure ka nonsense ke na ya aka kabe na report news so so say eh, ramadan na ka e eh, ummo bi na mogu awen ono da so ri ogu asocio da ka e eh, ummo no television wa se watching ala ndo ka ono mo ni ba we so ndo ba se gbe e watching they said we so awre mana ka zikirin muri subhanahu wa ta'ala tatma'innul qulub bo shaya da neten anagoka ye mosandure ka idiye izin oro oro ehuna ame ya aranya me hore hono ramadan an wa ho se kai oba ido wana wa se ke qur'an ye na ka ramadan dira san o o qur'an o cheba elen ma ka me ɛyɛlɛ ŋuni mɛlɛ lɛn ɛyɛlɛ ɛkura tata ayi wuli ki peje o peje nyɔnya then why which kind of muslim are we are now kan mɛ wɛm ɛbi ka waa dike on wɛrɛ do ko koran at least dɔw bi wuli ja o hɔɔdu yɛ n'o ka yɛ ɛn mala o izi o ɔmɛ si izi wɛma ko koran wɛma maskari kaari soba wa masa. uge na o mezi chire wa nwa dana m se ka o ka nyi nyi nye ni ori mere na yara enyi zam zam me no le le hibolan ele ni hwele ko na ale le la ji ze kinye kinyo betu ejiri n'ụwa nwa e wa wo e wora be sahoho ni kai e wata wallahi wajigi bado mo subhanahu wa ta'ala de unye mbeli se ha fi nafsika de unye uwe anya lafia dure kai wanya yonete wana yedo ke za mali moro de ajoyre ka wa mazkara wala enye sesene ekenere e wala ene kunyangu de igireo na nye mi broda nsɛ kɔ maskara na ɔmɛ da ah mala ɔno resi ma rodio di fia nka ɛhɛ wa rodio di na ehu maskara otu ehu kokora ntu sɔgɔbɔ a ka ayɛlɛn e e irimi a hɛnɛn asore no mɛ ka e, your karakta because wɔn mo na wɔ titi wɛrɛ ŋmɔrɔ ɔrɔ. wabidire ete hunao mimani waso sanwadan anyi to diwe nure duse she yao bọ̀dọ̀ náà wíkọ́ wé eré da iman constantly anyi ló kú wétu wéé kú lédo ahẹ́ á ah, ìjọba ah, ẹ̀ka wé sọ wéé ju wéé sọ lédo kí fatabaru kàlọ́hù àsanù hàlìkín. ọ̀yìn kò so abẹ́ mi abẹ́ ọ̀yìn all this kind of television ọmọ ẹdúró ka ẹ wéré àyìn náà ọrọ ọrọ wà mú wá sí wa kẹne kú ìjà dẹ àká ọka ẹ àyìn náà ọnà ilẹ̀ jẹzira yàní àyìn àdúrà kìíní sí ẹ ẹhóre náà nìkan náà mẹ ẹ wọn nínú ilẹ̀ jẹzira ẹ mi ìjà bòbò na he ewere nyɛ nɔma ka arabic asi ka arabic ɔlɛ afɛn wọn aljanna ukɔrɔ no mɛ aso ne na aljanna oye ko awo mele bi nilehila lehila alima lehila na ŋun lɔ lehila ɛ bala bi kɔnɔ kan ɔnà lɔkè na ọmọ náà wọ́ọ̀ tẹ́sán iná wẹ̀ dọ́ character dey reduce dị dẹ́nu ọ̀rẹ́ mu that's why misho ka wa kozi ho ini bada wa maskar wa ko qur'an asai ka ma wa television fi mi nigeria ile kozi ji atopare onu si de won ro nu ma wa do ka wa ko time ko len o dai ka adanye what any say any say eh, kwa we ko len ama na ba dure ke na gu hire dai ka ele hu na dai ka en mai ba en mai to what isa lole su e, tu na kwete na ya to se dono no na be o da o mane ya na ba na ba o so saya ne be na loke سابعا أغوه همبا لا تسهر كثير أسو جليلو أسو نتكاي هنا إن رمضان أروان دو جليانا كأورو fatudi usuhur do me we so erenyi do ka erenyi do da me aka seme do al wonon manaka anya renyi ba we fi mo do na wo do pai lan o man siare o man le ko chile do na so ajin 12 o'clock o ikwete hu no film ẹsẹsẹ mìíràn wọn ara dẹ wọn àwọn wàláhì ẹbùn mórí gò wọdọ akoto especially those season film season film ẹni wọn aha kò sẹkọ yẹ ẹhẹ ní wọn watch ahọ́rẹ́ ẹni na wọlé wa not watch so akasore sọsọ dẹ wọn wọrọ ẹbi sọrọ mi kọsọ ọdúnmọrọ ọdúnmọ na dẹ wọn rẹ ẹbi sọ ẹbi ké ridi ní ridi ní ẹbi sọrọ gọdọ omi ẹtùmẹ ẹnu ya sísàrẹ ọtọ wa mikɔtɔ kɔbala jɛre akɔ ahawo alani aha welo ka do ahalani do kuelo ka welo ebo so do nya do kusa hɛ ŋɔ tuoi oyi because you cannot cheat nature umonala wo yansi di wama na sotɔ kɛnɛ mɔbɔra o si di fi ana wika wɛsi ata ɔda mɛ dure ki ara will reduce ara we reduce ana o'clock wa wa shawa duri ka ye especially wa anyo ne anya le nye ale nye na usa ma mahola do kono ha ba ya hele ne do nya because ka do han ba nya ba na ku blo do cause on roll po da on la do ne mi kele so da wa ya hele ne do gwa uti le abo to wa se han na okay asoma no me do do ba me ke isala alfajiri wa alayka bil oyi mukoro ini subuhi fi sabah mubakiri asali ah, bakiran iyo man kene kola rasulullah sallallahu alaihi wasallam onto mori ka ka allahumma barik li ummati fi ha na wa mre so ida ummam ini enene bi wa kwete wa kwete

me se me de man jitu ba ku ye te me ai ka ese me de wa we agwe na hu no ko ju because la hu es na he on go wa na hu no ko ju ho odo bo ka na e so na agon so na hu no ko ju ho ha me se go on to mo sallallahu alaihi wasallam o ka mo So al umma inni enenna so enenna no ahye dure kai anyi lafiya nine no chenwa o se se mu koro se ayi se tije sikare mu ayi ti lɔ wen sɛ kaa sɛ gɛtɛ nɛnɛ especially anyi la gbɔnɔ mɛ kite lɛ nye dɔwɔle ka ɔlɔnɔ da ti a bɛ lɔ ka ye yanu kɔrɔ kɔ kɔti kuan sɛ yi muri yɔ kɔnɔ a da ki lɔ kɔsɔmɔ na ya sɛ da k'aw na ka ɛmɛ yɔ na naa ok saaminan sisan ni ɛ bɛ o ya ka ɛ ka ca o tunu mɛ. okay awai na we akthiru min sadaqat ala al-aqarib wal muhtajin okwa meruru yani sadaka ala al-aqarib yana ka egoro wal muhtajin atana ka e ne mkata wele ken nenye doki wazur arham yani wazur arham ona ka unanda wa winduwe he wa salihul husum ona ka anyile ana na ka na uloda ba amana wa ngunu ramadan e e uloda nyile e nyu ni tuwa ka e emeske mno nyina ngunu ramadan so that as I kai inu Ramadan no re ya do wa ku tarawih da ka ma wo re ro ka ah emi Muhammad mani men fa dure ka ọdọ ẹni sọdọ mani ṣèjì rẹ sọwọ ọkàn ọrẹ wa mẹta ẹhún ní kò túmọ náà yàrá náà wọn ní Ramadan da ka because ọdọ àmì ọrẹ ẹdọ wẹẹ ṣáà wọn ìjà yẹn òun náà sẹbi ẹni tààmù ọjà sẹbi náà yàrá dure ka ah ẹmi fa àti ìkọfẹ wa wẹ wa wà sọrọ sẹni. dọkì sàṣẹ an akitọrọ mi zikiri lọ́ọ́ wa mɛroro ɔyɛ mizikiri omori wɔtila wɔtil Quran ate ɔyɛ kukuran roro wa ka roro wɔsimaho waare wɔyɛlɛ wɔtadabbur manaho do wa pɔnda do wele lɛ so ɛni itumi ɛ e kur'an na dɔke wa amalu bihi ate ɔyɛ mukɔrɔ lele ayi kur'an na sai kai wa wɔ kɛnɛ na sai kai ba ka kɛnɛ dɔk wazhab ila masajid do wa ninu malase soyale e eh, kurayano lori wosi tu seme le tasma udurusi na fiya agodo wa wo lesson lecture na ikai e my fani tafsiri na ikai amen ama ulewe lala le ka eh, o imi tafsiri ni ramadan video awen ono o video video atura wa ile so yani alwa ya ka mawa ka so to dis kono ani no males ya ta ka ni ida kijo ka we ichen ani ah, especially ida ya mi tafsir tɔsɔ anya le nye dɔ jaya dɔ mɛ dɔ kure ka ɔlɔ bi tuma yɔ nɔdza wɔ bɔn la mi tasi la wɔ da kure ka ɔga ka ni sehu na yi ka sehu na ìjẹ níbi tẹ ń wé ìjọ ebe tí lọdọ bali nomi ní ọlọ àpẹlẹ ọdọ rẹ balọza náà ẹni sẹ yà sọsọ ní mẹ ọnà abali nomi dá balọza náà ẹyẹ kàkà yà balọza tí nomi. náà dọ́kọ̀ wàlẹ̀ ti káfọ́ mi ramadan sunna ẹni ọ̀dẹ́rẹ́mi ramadan sunna wíkà àmàlùmẹ́ yà especially wanyu kata ina me hana ki aya me dake ashiron ogwa anatoyo ikro risala an siyam okawa ke enube ana ka manse we odaka wewe inlay awe wa gairuha atanawa litaallam ahkami agubedo waye okale ana ka we inlay awe fa arafa anna al aklu wa shurb nasiyan la yuftir agudo waye kai oyele atoyi hudayi yola umidawe wa anna al janaba laylan orayni janaba inira ho la na som o yo yo da wai da kalu we yo ka so bawe wa in kana al wajib rafaha aw da kalu ana ba ba ka wace ko da litahara lil ay mu'ayin wa sala go sala na ko ba ko doke hadi asara ana to ya hafizu ala sawmi ramadan sili aw ramadan wa awid awla awladaka asawmu mata atakuhu duwa me ko yeji wenwu ezi ezi anoko ba ramadan mun ne ra dako waza sele ngwa iftaru fihi duna uzur kawana le nunan da sai kai banyi jenni ulizin ala kawazi na len mawlo lo dure kai afele anebila dok da kawe na churu pa we na na nyi sa me o wonye e eh, especially enye ne an eri so we dok kawe na churu pa wan wa se dok ah mala awe to baje no akoro eni wonya da unyara ba 19 wa me tuja o aljena na la so pala u baba so pala u na nguneran famani taro yawman oka ona nalin wahida na kuwa kene amdan dai ka wayen fa alayhi alqada'u wa tauba ani oka osuti e ko no do tuba wa man jami'a zawjatuhu ona abiru saniro asna isom eno mona ka se ba ramadan aw ramadan oka fa alayhi alkafara ani oka ana wa hiya al itqu raqaba aw hurara huwa faman lam yajid wa yanu kata fasiyamu shahrayn mutatabi'ain do ba ho e bana ka wa to lengon faman lam yasati ona yanu kata fa itamu sitina miskinan do sori no ne betare yani 60 doka san sani asar ihzar ya ahli muslim ma kauna na sele ngwa wonya la minuko mali al iftar fi ramadan o ina le ramadan wahdhar jahru bihi amamu nas duwale silen waw oyi me iyada fal fitru jara'atu ala allah ko ina len oyi se kuhiro mo na wa ta'ala oben wa istifafi bil islam islam ti jete wa waqahatu bayna nas atadawle la kai ile yo diwi ile kata won eh ile yo diwi awe na kanala kai lo ina en na rendo o kai ba wa shori pa ya wa

nka mami ada ma ọcha wee seme de wee shawe do ahi jona wa wa pitu so wee on so no me doni ke wada kare sa you take it away from them wa alam yakaye anna man la sawma lahu la ibada lahu la ida lahu o ka yakaye ona ko bawe enye idiyo fal eido farhatan kubra aka go ka eidi ayoyi no demo be itma mi som ago ko da wete wa kubul al ibada ago ka di bada ngwe we ba we afi afi wa ni kwanya ha no suwe ni siye ozono be isana ka o ka ke we so be ababo tura so ramadan na ka we sire makbulatun adon wehi mufidatun dole ba wa naika, o mai paniya ona ko ba so enwure na na na ka wa ma ni me dole ka awonu ba ni ramadan gairu mufid o mai pane wa gairu makbulatun azele e don wehi so insha Allah ba je da ni le haji jo ko anu no ka malumat anil hajj wal umra ile naika ka wa ka wa e ni le haji wal umra be so ko kure ben mulio na wa imata ne ri hajj dena na mulio na bodo hura ki hajj gore because oni ka ele tono ele badua ka hajarul aswad ana ka obole omori awe tele tesun yes eh yes ka yana yene kisa ndi asuwo kanyo di atani wo here enye eh, ire ana ile to atabo na eh, eh, na abata bina gazi enye ire ole ena ki haji ene ilo ene tanwa eme wele nyi zamzam de unye mbahua ndule kai ara tesa ni wa mani nyi zamzam wada kama na te kola here kola no change because in your own eye, like in aljanna wa horeven in your own nan ana le nyohu dai ka microorganism in your own re ku zen ono se do tura hi na loka even to mori amana lion the question is like uh, yeah yeah yeah in the tari yele arwa na la cheri sai ni tari hi e za ko ka ke yon to mori wa nguni nigeria <laughs> <laughs> na ndị ọrụ mepere okporo ọpari naijiria hụ ọpari ta n'awụsa ahụ na-ege tebụl ahụ na-ege n'ụbọchị ahụ o mmiri ọha ihu ya so inshallah ya ndị na mo na amanye Okay. <laughs> Wa alaikum salam. Naam. Naam eh, anyi itila bain al ulama ina kani ono yeni ini lay mallese na ka anyangu mainan alanye ini ono ya ahli sunna akadanya mainan mallese juma sida gwa hadisi aisha na beka eleba miti kaba akini masjidul jum'a idan ne because of this hadith then kanya me ina mallasi juman amma ni hadisa na ke hadisi sahih o je ta yantu muri sallallahu alaihi wasallam o la itikaf illa fil masajid salasa idan itikaf akini mallasi ta yani masjidul haram masjidul nabawi ati masjidul aqsa hadisi hadisi sahih so dan dan e pa ino no ye ne ka ọzọ itikaf ibada ọbẹ ndanye ahọna ikontu mori sọlọ alisalam ọjì kàmẹ ọyẹ maa nìkan ọni aisha rọjà lọhọ ọna ọna kà kà ákín mmalasi ẹ eh, juma bíkọ mmalasi ẹnara ẹni ọnu mabọ ọna mmalasi ntu mori sọlọ alisalam ọna mmalasi juma n'anyọ ọna mẹ ọna kà kà ákín mmalasi juma ti. sọgbọbọ ẹnna ìjẹ iná nu wàá mọsọ yẹ kàkì haram wà mẹ mi kọsá anyi pa iná náà yẹ nana ikọ jẹ iná àmọ ẹnna yẹ iná náà yìí ká ìyẹn mú rí ọṣẹ kẹhẹ díẹ̀ sikaya mẹ́tì káfíńdé náà mẹ́ haram.

Naam. Naam eh, ile immunization wele immunization da tori hiyo zwe agobe o prevent to kono abo awede. Enyo me kain Islam. Islamically falaba sube yono melure kae onto mori sallallahu alaihi wasallam o ka amani mozi amani ti devi na da ti toirin. oyin ti tuwere ni ne ataw wa shan ne lab or do shan under microscope and there are some organism anaki ohinan there are some organism little little ones that are on it wa wo ti na do ti tozile ni by the time ono wo me do me ke any foreign body ananwune ozi. then the body will build immunity to fight against that foreign body so that in the future enwere ono owe ohwo dɔw mɛ ke ozi o rebuild immunity or ese fight is that is the same thing ɛnɛ kɛnɛ mɛ ɔn lure ke ɛyazɛ organism anisa attenuation they reduce the power that tɔ ti ne by the time ɔni ɛŋozi discover ka anyi foreign body anaba ŋun ɛŋozi dɔw se build immunity or fight and so that in the nearest future anyi ŋu organism ɔnɔnɔ anabɛ the body has already built immunity to fight it. so e man me enyo me ka but the problem on nye with eh, immunization na ya me na jin is that ka wele anyu mana ke anasa na kwete that can do ene the content and the problem and eh, not the immunization the immunization as a concept is not a problem in islam but the content of the immunization not the concept the content so immunization no ro ro na se anasa kasevai vana kohore edoni vyaire. And these people, and they will never wish you good. ولن ترضى عنك ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ni Nasara والنصارى and never hina yoro akausa sudan and they were disturbed because of our population and um, they were saying it angela michael anabo awo mi germany awo awo oka the rate no kumuri as it there are more masjid in germany than uh, eh, church because in muslim immigration muslim are born in pikin anyị eh, nyonya ọkabọda anyị anyị brọdọ nyonya ọla mini skul esi mme na ya mụkọrọ na ọkabọda mozi bere abọ na dịbọda mozi uchu abọ okwumuri eni bere ya mozi anyị ma moja were dị ẹnu wọta ẹnẹ dọka yìí dɔɔdɔ nyɛ ŋun yi future a nyi rate ɛnɛ fɛ tɛ ka yɛ waa nyɛ ŋɔ mozi dana ikujɔ no wa ma they grow across this percentage nana ya wɔ nɛtɛ ka yɛ waa nyerɛ ma because of ka ijene they were going to take over from where you stop and um, eme check e, country ɔrɔrɔ okomori yi dɛ amaare kan yɛ um, wɛrɛ even america they reduce about one point two percent anyway but wɛrɛ okomori ɛyɛ e wɔn na cross aban honi across nile wiya mozi ne sami aguka yani hadis tazawaju wa waludu fa inni mukasiru bikum ulmam yawm alqiyama wa hanyo lelene onusi ana mozi aguko to mori sallallahu alaihi wasallam akon ni baso ni meyin aljanna ya so halimo na bo e ko yawm alqiyama so osanon ni se problem to them ona lule kai they give us aka eh eh abo abonye ah, immunization really nyana ike ekowe but all around is to reduce the fertility of the muslim so by the time do ko ko mori ko echozi ye wala de ya e hono ya man ye ma di man echozi ye e we sisters all around now aba na nyere ya na ko we da ka infection da abo ko we infection ye don na hore we na bi abi de infection ye o lo ku we do o me se nyo na ru kene o du ko mo di da infection ihe dɔ la kɔrɔ a bɛ lɛ ti dɔ iba mozi ye dɔ no infection wa wa wosi wa kumodi dɔ kɔnɔ tɔgɔ ɔnɔ tɔgɔ tse da enye gaa fɛ ɔjɔ kɔnɔ musa infection why all this thing is a bɛsɛn a bɛsɛn ne kɔ ba yɛn ne daa ba yɛn a bɛ mɛnɛ ne ne labi de create and dɛsɛ ba yɛn a bi fi onye gwe ọsọ na ọrịa bụ ịjọsọ ọrịa na were mmiri jee chisi ya ya na ọdịrị enyi ebe dị mara ịchaka ịta were anyụ a na-akwụ abe dọsa ebe na-ahụ awụza so this is what we are fearing ọnụ meja na asọ ya nekwere ka that's why that test and any lab the content in hinan for that reason don make a ene dọkaghị e, asị oji enen but the problem na enyi ebe na ajin were abe ene nọ mendure ka we are we already know kaghị okomori they should wake up and hara they should be they should be producing what they are consuming at least ahono ne yare produce. And na sai kai we can produce it if you are serious wele umona anu mona ba immunization yeje i think hima de ka ya don dere kana ba are they are threatening are they ba kwanwo this and other nene Eh, health to me na na yo ke na eh, then e ji na nwuzo anda na abe ozene hini mini health to me zo wala yenyu komori kunyana they were problem. I have immunization, no, but we want to assure, yes, care, yani assurance, kai, sana someone son, every son of our quella, my na and you come with another, me na great to I know na na na Amanu Obore, that's number I can hear no, yeah. So these are the problems. Anameka Yagoka, you are not satisfied. I won't necessarily sort of one. Elena, Irina, Elena Sorowa, these are the people that they will never wish you good. Ono mendure kai ohwe. Kafana, ono to molise yawo. Wallahi, amara ati devi na diti tozi irenun. Yero ka bimunization no type here oyi ya oh, okusu omuri oh, okusu oh, dosu na eba gobe immunization ene ozi ya ara si immunization da kan obi nesu enya ahun ozi ya ara si immunization da wona isu amma the concept itself there is nothing wrong in it so I want to tell now that sure now that I want to take our son because yelele abe polio immunization na ko why mo roro yani polio da ka wai kiki polio polio da kono na ah da da in in Niger state ah da da ne hinan wa ko kasa immunization ye jene why ẹnlẹ ní rice rice eh, bẹẹ ní rice nsẹ dẹ ní kọ why rice amẹri kọ ọ bọrọrọ inúkiri ìhùwẹ náà báyìí ẹnẹ sọ báwo what do you, why you don give me rice ọ̀nà mẹ́lúrẹ́ ke recently àkó uh, immunization in jobs ẹ̀ka àkó immunization náà náà bá rẹ̀ kó wọn àpẹ́ ni ọ̀nà wọ́n rẹ̀ tó lọ so this is our problem with immunization. wonto aso ɛho na da aso a ɛdɛn nyɛ bare abɔlɔ ka yàrá yàrá nyɛ ɛho na de ka yɛ omori na wɔdɔ ɔwɔ mɛ because we are planning ɔnà ndúre ke a kata yɛn ho ɛho ezie anayi ka ɛyà e, awira awira another baa anyi guidance do niri ka ɛrɛ tɛ de na ɛyà awɔ ɛnwɛn de wa bɛ na ko jihad you don fight jihad when we are not physically spiritually mentally prepared. you don't own your own weapon yani weapon na wasi go je ale na ya so on ewe uwe ehu na wa dure kai ezo da se jet dey si ni sahio do so kare ro wa odo se kala se ko ro wa do na je plane be ba no you fight them with what they are fighting you with where is mo no da do na wa do wa mo sa ile o ibo so a bụrụ ka for now mụrụ na ọdọ sị ịhara arịzụ nye ya o a clinic or hospital wasi munalization wẹ́n lókọ̀ wá was báyìí yìí do. dọ́ọ̀ test and in the lab if the content were okay we say yes and if it is not we return it back to you we don't need it and if we are serious we will achieve that but mụrụ na ọdọ because.

oye ko islam o need dey we need all those things ọ̀nà ìwà olórí complaining yàrá kàkẹ́ kọ̀ọ̀ká kó lóòótọ́ dà ẹ̀ka àṣeyọrọ àtọ̀ ọ̀ṣọ́nọ́dọ̀ dà ọ̀ṣọ́nọ́dọ̀ dà we are always whining we will never produce our own. báyà zà ẹ̀ka yìí yà ẹ̀ à ń kẹ́bẹ̀ wẹ̀ ẹ̀ start dẹ̀ ká wà sẹ́yìn wà á họ́wọ́ ọ̀sẹ̀ dẹ̀ ká òkè ànọ́mẹ̀. ànyọ́ mọ̀ náà tẹ̀tẹ̀ ukú àmọ́ ṣọ́ọ̀tì náà yà daki nyobolo hela na enyu seme leji nyina huna daki ko kitwa na meki ko kitwa kena ijeno ijijo uku no soon then how toxic it is to your body ndiye hivyo kumuli onyokesha na nena haliko kibehete so we should wake up kai says it's, it's about what study it's about research abi ya gamu ya danya onu wakawa me onu wakawa ina na ina

we want to assure it's not sema but is it really good for our health then ana mi ka ye nya mo confirm ona dure ka ya abstain and danyo ne rasin ona ni me hora me o ife like that wallahi on to mo lo me fen and mi see, je mi je now na ona ka me ri potential husband me ra ho she zi gonoro ala yin se me on ke no do do be oye ko bi ko dem le yan o do sunyi me abeno mbe cho na lo kaun ko na ba nyu jo dim ka wai na da ole ka o halu jo ni ma me la ka ele ha ana na ba he kan don nyi na he ma se eh, na yele eh. oye ko o di jihad boy ba cha wo jihad boys na ka wai do to ala ni na ka ko do to weda ka anya na ka brother na konis kono onis moto eso mu koro nka wo hali sawa me why dot ni concept non kene aji na 100000 na etu wa wa na dope na moto so ka wa he no wa he mulio na wo ya ezo ya ka o e mu ha e ma e mu hala dia wali san because akala halal jihad do I sana ka halal jihad so these are the problems on eh, on ma ka ya ni with immunization if not There is nothing wrong with immunization, inoculation, vaccination, and my hair hanging in your Allah Ta'ala Alam. Walaikum salam. Last question from brothers. No. oye moye oye mi zuwa na so kuma ala o kwani hora ai kale nan but ai ta mole tinyi na o kwani hora ka anya brother so ro ro ma so bo na shi jada de ka bele nyone isana hi mari jani sa ijab wal qubul and the sick sigo must be understandable mọlọ dule ka yọ zene tọ la hia ọni kọnọ ba nyi je onda dan ka ọno ni problem e nyere e nyere wala e dan lo ko ka ka nyere abọ so na enyi ọno me na abọ nyọ na na na isada na ni ka yọ oyi ka enyire ihe ọla alẹ dịdọ ọba nyọ ndọ nkụ kọnọ chọ enyi ihe obi n'ebe tweda ndada nke ọnụnọ na ịkwọ chọ na ga ahụ an ka na menyo nye ahụ <laughs> oyi go so you have to ọlọrun ka ayọ ka ada mi sika wọsi ji mi ga oji oga men boran ma akwụrụ anyụ katazi ma ba mee ọkọ na adọdọ ọdọ ọdọdọ wa chịrị sa but mọ ọrụ ọrụ bụ n'ihe mmanụ style wọn ka kala kan do da ka ban ko ojo no ya da he adawo ko adawo mane ka ka ye nyire yo so wa man wa bo a bi mere ko so the is a transaction bossman ko kono bin lihun it must everything must be clear ọ̀sán náà dọ́tọ̀ ọ̀nà chezi kì í náà ẹ̀bẹ̀ ọ̀nà náà àwọ̀ alhamdulilayi ati nkɔsɔn n'ɔlɛ bana sɛ anyi mɔni broda sɛ kò bi di da hi wewe an do ne ka do ne lɛ lɔ lɔ kan liti sɔnyɛ ala kɔmi amɛ lɔ hɛhɛ nagoɛ tɔn dada n'ala se gɔn ehe lɛ ka n'ɔbɛ lɔ wala dada nu ko ere ka ɛnɛ ko sori gɛ wɔn so it's not wa kawa nyɔ nɛ go clearly do ka esu ezi sabu wa n ba o n wa mɛmɛ ba mɛ do ka nɛnɛ ɔkɔ n'ɔsi ga fabika. na na ọrịa ka ha eye then you think of other alternative ọ̀nà ọ̀nyà nwụmẹ aha ka style si style like majhul anya ọmọ ekwe wee ka anya nkwọ warere ọrụ ọ̀nyà nwa akara na ọ̀dà ahị ahị ọnụ ma ka ada ma anyị ka sọ n'oye ukwu ala ekwu ero ka anya na ọdị ka ene ene ya otite ene n'ụlọ ekwe oye o wee ka ọyịka ọyị kara ekwe oye o ndị wee si eye o ọyịkọ so it's not allowed in Islam. ka or marriage that use the ambiguous language the language that is not clear and the uh, wali ọ̀nà ẹ̀kọ́nà òṣèlúgà ò ẹ̀wé rẹ̀ kó òṣèlúgà ò lọ́wọ́ náà wàrà hankata àwọ̀ islam ọ̀ dọ̀tí nà wọ́lá ọ̀tá àlà àlàm. sisters wa aleykum salaam. number last kọ́ okay. ikra'u risala wa ka risala aka risala ehuwe nan me anu twa ya just short book like this we na ka man me do we so ehi e anu wa ka nan anisiya mana ka ere e awe akan wo geru ha avele anabo apart from ere awe avele anabo sẹ́mi ẹ̀ lọ́kìlì tá alam àgọ́wọ́sí kọ́sẹ̀ àkàmì ọ̀dà náà ìkọ́ ọ̀bẹ náà wẹ̀. fata'arrafa wa ake nwe no dome ka waye kai annal aklu wa shurb o yele dozuhu nasiyan dai ka bola hiyan inawe la yuftir umidowe wa janaba janaba orora do ona janaba lela janaba orora o ihu nyani la tamna so mo yo ka so bawe e by 5 o'clock e we ihu we janaba disubuhi be so awa wono anyinyo enyi semen naam lɔke eh, wa in kana wajib wajib ɔkɔ ɔyɛ eh, anu bi sana ikɔ ɔda eh, ka de yɛ ka isana ba ba bo rɔfa aha asokoole le tɔhɔrɔ yɛlɛ asokoole le tɔhɔrɔ na bɛ la wɔ yɛ ne fɛ fɛ because tɔhɔrɔ na kɛ wa asokoole yɛlɛ ɔyɛ anu sa yɛ anu jɛlɛ yɛ wa in kana wajib rɔfa aha le sɔlaat ayɛ ni si idɔtɔnɔ da asokoole lele ɔyɛ mɔnene yɛlɛ that o se kusala ababa be kawa nyani do kusala ame ababa be kawa ino ni duwe nyimawe ah uh, mankle na naam naam wakayaka walam anna man la sawma lahu la ida lahu ona ebawe enyi idia ya na ona nyukata kwa bawa do bawa ebo nyele na asile ba yezi o nyele neje ana ka o

wa ibada ka ibada la mulio dongu yana lule ka ya ya gaine di dia kaka allahumma taqabbal minni wa minkum limana badua yang ka ya ibada naam naam ana ko don yu ka to mi fidia don yi suru ihe moli o mu kata yo ihe omori ọmụ kata ya sina ya fidia ya bi na weka ada nyere oka ya afi fidia ina weka na ọla ya mi fidia ọdọ ya mi fidia ni rọja bọ na na mifidi ya mi fidia ni juma da lula ọ juma da sanu mọnu wa nyukata nkene do me wee nyukata ndo nyi suru la yukalifu allah nafsan illa usaha ummu subhana wa ta'ala o sira tura da so arsana ko ra nyukata ma ta qudira ala zalik mọnu wa nyukata if alhu do me ada kale ya ka afti ehuna ọdọ le ba mo last year de awonon lewe awtoyiri don rutana nena ihe mo sona wa taala ko nta ro waye ne usemi rahima allah ale o ka e ho anyu kata o ka ya ka sonu la ba oson ko le o video so le za ono son do ba be wala nyu kata ba lusun la yukallifu allah nafsan illa wusa but he wa mo no wa nyu kata ko tawin ba be do so abona me wallahu taala alam wa alaikum salam

mesha ke anyi sutura wale shawada wale da wata da ana anyi kɔrɔn da anya ŋun bɛyɛ ni sala amma kɔrɔn da o cɛ ni sala ana lure ka ezu ya bɛ mɛn n tun wuli sala alayhi salam a ko sala yanni dijan da hire dezi hire tɔ yɛlɛ man dɔw kusi bi kɛtɛ dɔw wɔɔyi yi zan sɛmɛ lɛlɛ nya kan le ka awa ka wɛ ka imam wɔ si bi kɛtɛ se hore alo de ka awa ka bi imam si tu zan <laughs> so lɛlɛ nya kan le ale nya kɔrɔ lɛ so lɛlɛ de ka n tun wuli <laughs> ezu yi lɛ san ijonto mori kwete dok ujo no herane onesko no he ko tiete ono dan wani sujudi so i be say ya mebe do ma he mebe do su sutra janyin e wole sho dure si as far as ka we i want wa ka ozo nyam hura jodi do pala ho dure si sa tedo so ala ale sho no ta do le man do pon ka we ni sala ani ka ozo nyam mu koro ite ni sala as far as kin sala ala ya wallahu taala ala wa alaikum salam <laughs>

spidi a ɛrɛ ka ka ɔ wɔdɔ bɛ ɛhunan spidi a anyi mɛzɔ ananyɛtɔ mɛzɔ nọ ɔlɔ nɔ wa hɛ ɔlɔ kɔwa li spidi a ka mɔni sɛsɛ mi to dɔsɛ ni lɔ ka bɛɛ wɔlɛ ka kɛ ɛyɛ jina ni hi dɔ ɔkɔrɔ kɔɛtɛ dɔwɔ ba mi selection ɛrɛ anyi mɛzɔ wala sɔlɔ na hɔlɔ na ɔyɛ hɔn do kɔkani kɛ ɛrɛ anyi zanyi fidi atɔ ahɔ وعليكم السلام نعم أجل كان الرجال قوامون على النساء إسالة كواسي أوكي إسالة كواسي كمبنيا ebe a ọbịa raịs ọbịa ndị sịrị ọda ọdụ ọmịsa dọdọrịọ abụọ esicha wee ọrụ sịrị ọnụ abụọ ile na nwụsị ọnụ wa ime na wasị dị eme ede ka kawa belo si na ọcha wee dọrị na ọnụ wa arụma abịa ọnụ alara wee nwa ọbịa ọzọ wa arịsa etu ya nị abịa alara wee nwa ịsọ na nwa ayọ ije ya ọta ọlọhụ ala ehe naam Naam, ọ̀rọ̀ naam last question kọ́ máa yín nà kàn wẹ́ ọ̀rọ̀ ṣáwẹ̀ naam those kọ́nà mi fi díà ni àwọn ọ̀nà àjíháwá mi fi díà ni. Oye kwa ọ̀rọ̀ mesuti ọ̀rọ̀ ma ahụ na ndụka ọ wa ịkọ wee were ụlọ ekwusali zuhuri jọ ọnụ mị ọkụ mị kọdọ ọtịta ya wa kwụsịtị zuhuri tịta ya gọbụ ijọ n'etu. هم سبحانه وتعالى أو كتاب رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم شهرا فليصم وهنا أديب نهونا أبا زما با وتتدي رمضان anya aruhɔ aruhɔ kata wanya akɔrɔ anaka bɛ nidoki na agarawe na eye midoki na agarawe ɔsi tu da ba ɔmuntu ɔmɔri sɔnna wɔtaara ɔno adiwe no hɔ n'ɔyɔ faliyasom dɔɔba. so wee ịrụtịsa onye dịka wechi ama wa ndị ehụ na ndụ onye di dịsa ka wa meso ehụ fidi ndị dịsa ka wame meso eze na ọnụ ọrụ sada kado mee fidi ehi agụka wee ịrụtanị so ehi wara rutan do mee wee ịrụtanị there is no need for that ọ ịkwa wa ọnụ mee wallahu ta'ala alam so ya na dɔw ba ɔsi tuya daa wa nye dɔw so kata yi ɔne ba nya ŋun si a tɛrɛ so lafiya. wa zanaka lahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.